pé hallelujah arákùnrin àtàlábìnrin mo fẹ́ kó tẹ́tí gbọ́ ògbìyànjú tá a fẹ́ gbà ẹ́ ní òjú yìí. Friends We want you to listen to this exhortation this evening. Mo ti fẹ́ kó mọ̀ dájú pé and I want you to know for sure tó o bá fẹ́ wọ ìjọba ọlọ́run yẹn. if you wanna enter the kingdom of God. o láti ṣe ohun tí bíbélì sọ. you have to obey the Bible. tó o bá fẹ́ wọ ibi tí àwọn olúmọ̀ olúmọ̀ lè máa ń pè ní àlùjọ náà yẹn. if you wanna go to where Muslims call àlùjọ náà àlùjọ náà. O ní láti gba Jésù dẹ̀bò rẹ̀. You want to accept Jesus as your saviour. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ dájú pé and I want you to know that ọ̀pọ̀lọpọ̀ òwú àwùjọ ayé yìí. There are many upon the face of this earth tí wọ́n ò ní lọ sí ìjọba náà. That will not go into the kingdom of God. O dẹ̀ láti mọ̀ wọ́n yàtọ̀ kó má jẹ́ kó tàn ẹ́ jẹ. And you must not be deceived by mo fẹ́ kó o mọ ohun tí ò ń ṣe. I like you to know what you are doing. O láti dúró lé òdodo. Have to stand upon the truth tó o bá mọ ohun tó ń ṣe if you don't know what to do èṣù lè fà ẹ́ lọ sínú ìtànjẹ. the devil can pull you into deception. tó o bá lè tètè ya mọ̀ pé èṣù délé yìí but if you can quickly recognize the devil báyìí ya mọ̀ èṣù yàtọ̀ quickly recognize the devil wàá lè mọ bó ṣe máa dúró. you know how to be. ìjọba fẹ́ mú òtítọ́ wá pẹ̀lú òun. that's why we want to bring you this. a fẹ́ kó mọ òtítọ́ kan. because we want you to know. pé orí ilẹ̀ ayé yìí fẹ́. on the face of this earth. àwọn èèyàn méjì ló wà lọ́wọ́ yẹn. there are two seeds. láti ìgbà ìbẹ̀rẹ̀ ayé wa. from the beginning. láti gbà sọ́dọ̀ ohun ti dá ẹni àkọ́kọ́ tá a pè ní Adam sọ ìwà yìí fẹ́. from the creation of Adam. nígbà náà ni irú irú irú méjì náà ti pínyà. those two seeds have divided ìbéèrè sọ ní bí bí òwe tẹ́lẹ̀ Bible explains it in the Genesis orí kìíní book of Genesis. Ọlọ́run kan ló ní òkú ìmọ́lẹ̀ tó ní kó ìmọ́lẹ̀ yàtọ̀ tó yàtọ̀ sí òun kó òun òkùnkùn. That God separated the light from the dark. are you? Ọlọ́run pínyà fún ìmọ́lẹ̀ àti òkùnkùn. He separated the light from the dark. Eléyìí tún fi òwe fún wa pé it's telling us in a simple way. Àwọn ọkọ̀ wà tí wọ́n yóò jẹ́ ọmọ ìmọ́lẹ̀ wọn. Those that shall children of light. I want sì wà tí wọ́n ní òkùnkùn ni wọ́n yóò jẹ́. They shall be those that will be the children of dark. Máa tàn wọ́n èsì wọn tí dọ̀la. Even if you lighten light unto them, wọ́n ìwọ́n àwọn asákò ìlú ìwọ́n always escape from. Wọ́n ti mọ ọkọ tí a máa ń pè ní àyán. You know what we call uh, ants tí ìmọ́lẹ̀ tó bá ti tanná yàrá rẹ̀ gbùrà or cockroaches when you put on the light in your room wọ́n á yàn máa sá cockroaches run away lórí ọwọ́ òkùnkùn ni wọ́n because they are children of the dark. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní àwọn ènìyàn kan wà lórí ayé ìwà yàrá some people in this world also ọmọ òkùnkùn ni wọ́n are children of the dark. wọ́n jẹ kó tàn ẹ́ jẹ don't let them deceive you. wọ́n jẹ kó fà ẹ́ sínú òkùnkùn don't let them pull you into darkness. ṣé ọ̀rọ̀ táwọn sọ fún ẹ bá you. wọ̀ ẹ́ létí this world that we are telling you is in your heart whoever better hold on to it tight and begin to follow this Jesus. Because Jesus is the way. the And he said that I know my sheep and my sheep know my voice. And there is a secret in the Bible that makes Jesus to say, There are some who are the seed of the serpent òun náà la fẹ́ ṣe àṣírí náà. that's what we want to explain to you. ṣé o bá mọ̀ pé àṣé àwọn kan wà tó jẹ́ ọmọ ọmọ amúlẹ̀. because if you know that there are some seed of the serpent èyí jẹ́ kó fún àwọn lọ sínú ẹ̀tàn. Then you will not allow them to deceive. Báwọn ẹlẹ́gàn bá ń kẹ́gbọ̀n ìsìn Jésù yìí. These people are making wàá tètè ya yẹ kúrò láàrin wọn. They are able to depart from them. Èyí jẹ́ kó fún àwọn sínú iná ìwà àpapọ̀ ní eleven pull into hell. Gbogbo ọmọ bàbá wọn ni wọ́n ń ṣe as their children of their father. Èṣù ni bàbá wọn. Their father the devil. Báwọn là ń pè father that was referred to as a serpent. the secret is there. Nígbà tó Ọlọ́run dá ènìyàn. So when God created man upon the face of the Adam àti Efa. When he created Adam and Eve. Ó sọ pé jòkó wà. The Bible says there was a serpent. Tí à ń pè nípa mọ́lẹ̀ yẹn. Serpent in the garden. Ó wá láti tàn Efa jẹ. Whose purpose was to deceive Eve. Ó wá ó tàn Efa jẹ. And actually she deceived. He deceived you. Ó pa ẹ̀tàn jẹ tó tàn Efa jẹ. This deception of Eve. Ó fẹ́ kó mọ̀ pé. I want you to know. Láti gbà yẹn o. Na from that time on. Àrùn ṣe yìí méjì pín you we were womb. Two seats came upon the face of earth. Àti Cain àti There was Cain and there was Abel. Cain nípa Abel tí ó ń kí o bọ̀ fẹ́ kó mọ̀ pé kéèyàn yẹn rákìn kì í ṣe ọmọ Ádámù rárá. not Adam's child. irúgbìn èṣù ni. he was of the seed of the serpent. ọmọ paramọ́lẹ̀ ni. the seed of the serpent. òun ni Jésù ṣe pé àwọn ọmọ àwọn tó àwọn Farisí tó wọ́n gba Jésù gbọ́ yẹn. that's why Jesus referred to the Pharisees that did not believe him. ó sọ pé ọmọ paramọ́lẹ̀. he said ye seed of the serpent. ó ọmọ bàbá àwọn èṣù ni wọ́n ṣe. he said you have your father the devil. ó ní apànìyàn ni èṣù tó láti bẹ̀rẹ̀ Who was a murderer from the beginning. Kéènì yẹn ọmọ Fáwọnlẹ̀ ni. Cain was of the serpent. Ohun tó ṣe ọ̀rọ̀jọ́ kìíní òní yẹn. That was what happened in the beginning. Parí bẹ́ẹ̀ni. He killed Abel. Nítorí kí ni ẹ̀sìn tí Ọlọ́run tẹ́ gbà Because his own sacrifice was not acceptable by God. Abel jẹ́ ìjọ fẹ́ràn Ọlọ́run. Abel was a man that was righteous before God. Abel ti gbé ìtọ́lọ́run fẹ́. Obeyed the voice of the Lord. Ọlọ́run tó báyìí ni kẹ̀yẹ́ ṣe. God said do it this way. Abel gbọ́ ó sì gbọ́ obeyed. They will give the way of God. They will not be seated on the serpent will disobey God. They will obey. Pain does not want. Tí jẹ́ ohun tí Kéènì fẹ́ sí ló fẹ́ tó fẹ́ fi sì ló fẹ́ mú wà. He only wants his own religion. Fọ́kànlá mi máa sọ ìtọ́lọ̀ tó gbà. He doesn't want to accept what God wants to accept. Ohun tí bá mi fẹ́ kó gbà. He said God you should accept what I give unto you. It's a good ohun but n bá You have to accept what I bring unto you. Tó bá lè gba ohun tí mo You not accept what I bring. Ìpàwọ̀ yìí. Well that's the end of it. Ẹ̀sìn tèmi ni tó ti tẹ̀ My own religion is better. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ́n tó ń gbé mi lè máa sọ bẹ́ẹ̀ same way you that are listening to the radio are listening, but we are bringing you the truth now. Because you are only Jesus is the way. You might say your own religion is enough. You might say your religion will save you. Ah, but Jesus says your religion cannot. So if you do not believe what we are saying now, So you are not even willing to hear what we are telling you now, you have to be part of that not see what is happening. Tó pé Kéèrè bí Kéèrè ti ṣe lọ́jọ́ kìíní. Ọba wọn sọ pé rédíò Kéèrè in the beginning. Kéèrè náà sọ pé òun nǹkan wá. Cain did not say he didn't bring something. Òun náà kó iṣu àti He actually brought his own fruits and everything. Ọlọ́run sọ pé òun But God did not accept it. Ó sọ láì sí ìtàjẹ̀ the Bible says without a change of God there is no forgiveness of sins." God showed it to them. Cain sì sọ pé tòun ló máa But Cain wanted his own way. Gbogbo ìjọba pàmò lè. Because he was awful. Àti ṣe irú ọmọ Ádámù rárá. He is not of the seed of Abel. Wọ́n ó gbé ètò ìjọba Ádámù. Abel, who was a child of Abraham, the Noemi, among them the Abel Joe, he was of the seed of Abraham. Ó sì mú ẹran, ó sì wá ta ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ láti fi ṣe ètùtù ìdájí ṣe fún un. He shed blood for the sacrifice. Ó mú ọmú ọmú ọmú ètùtù tirẹ̀ wá ọlọ́run sí pẹ̀lú his own sacrifice and God accepted. Inú wa bí Kéèrì. And Cain was annulled. Kéèrì sì pa Ebèrè. He killed Abel. Ọlọ́run sì wá lé Kéèrì kúrò àárín wọn. Now, uh, sent Cain away from them. Adam tún àti bí ọmọ mìíràn. He then gave back to another son. Sáà ń pè ní Séètì. I was called sir. Láti gbà yẹn wá. From then on. Àwọn ọmọ ènìyàn àwọn ọmọ Séètì bẹ̀rẹ̀ sí ní ṣúrò lọ́run. Sẹ́ẹ̀ began to call upon God. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sí Ọlọ́run. They began to follow. Kéènì lọ sí bí ọ̀run. Owó fún ọmọ sí lọ ń dá ẹ̀sìn àwọn ìrẹsì rẹ̀ sáré. Káfíńsó religion and rule. Bẹ̀rẹ̀ sí ní bímọ sí ó rẹ̀ sí. And begin to multiply. Ó sì fọ́ àwọn tuntun náà nínú àwọn ọmọ kéènì among the seed of God. àwọn òṣè àwọn ọ̀tí ẹ̀fẹ́ gbọ́ nípa tọ́lá ọ̀rọ̀ náà. they did not want the way of God. tí wọ́n ti tẹ́ wọn lóhùn yìí. they love the one to their own way. ẹ̀sìn tí wọ́n ti tó fún wọn ni. creator their own religion. wọ́n máa sọ pé àwọn náà sì ni so that it might say they don't have a religion. Àwọn ah. náà mú nǹkan They created their own ah. religion. Àwọn ọ̀dọ́ mú wá òkèṣù tọ́lá ń fẹ́. But ah. what they bring was not acceptable to God. Nígbà tó mọ̀ pé àwọn tuntun náà bọ̀. Nígbà tí ayé túbọ̀ ń pọ̀ That when the earth begin to multiply, àwọn orú ọmọ Seth yẹn, seed of self, and àwọn orú ọmọ Cain yẹn, seed of Cain, wọ́n dàpọ̀ they mix together. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tún bára wọn gbé pọ̀ learn to multiply. àwọn ọmọ ọsẹ ti bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó láàárín àwọn ọmọ kéènì. children of self become children. àwọn ilé ìbára ìwé Genesis orí kẹfà. this is written in Genesis chapter six. ó ní àwọn ọmọ ọlọ́run. are the children of God. ó ní àwọn ọmọ ènìyàn ọmọ obìnrin ènìyàn. began to look upon the women of the world. and began to marry them. nígbà yẹn wá. and from that time on wá. àwọn àwọn tó jẹ́ àwọn ọmọ kéènì two seats made to mistake wọn á sọ pé them from another. ṣùgbọ́n ọlọ́run sì mọ̀ ọ́ yàtọ̀ God knows the difference. láti inú èmi wá. in the spirit. bàbá kan lè bí ọmọ méjì. a father can have two children. kíkọ́ inú wọn jẹ́ ọmọ kéènì. and God one can be of the devil. kíkọ́ jẹ́ ọmọ sẹ́yìn. the other can be of self-line. àwọn tó bá jẹ́ ọmọ ti ọlọ́run yẹn. those that are of God. àwọn tó ní ó jẹ́ ọmọ ti Kristi. those are those that belong to Jesus. àwọn máa ń fẹ́ gbọ́ ọlọ́run. those are those that desire to hear the word of God. àwọn tó máa ń fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run. desire to hear have the wisdom of God. Mine actually be far away from God originally. tọ̀ wá. When the word of God touches them, àwọn yóò ṣí sí ọ̀rọ̀ náà. Heart opens to the word of God. Tí àwọn ọmọ tó bá ti ń gbẹ́gà wọn láàmú. Even if the children of Cain begin to travel by. Wọ́n á sì fẹ́ gbọ́ síbẹ̀. Still want to hear the word of God. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọ́n tó fẹ́ That's why I'm telling you now. Tí mo sọ bá ń kú lọ sọ. Your my my word is pricking your heart. Tó o bá mọ̀ pé òótọ́ là sọ ìṣe. If you know that we are telling the truth. Ṣé kò dùn mú ṣiṣẹ́? I want you to hold on to this. Jésù sọ bẹ́ẹ̀. Jesus say is ọ̀rọ̀ tó ní yìí that this word ọ̀rọ̀ tá a sọ fún ẹ̀yin that we are telling you pé nípa nínú Kristi sẹ́ which you have accepted in Jesus ní Jésù ìmúṣiṣu hold on to this word of Jesus and begin to follow him wọ́n á ṣe ìwádìí ní ìwé ní begin to search in the Bible ó ṣe ìtẹ́wọ́gbà that which is acceptable in the sight of God so that God can begin to work láti ṣe jẹ́ kí àwọn ọmọ èṣù fàyè let the devil deceive you. wọ́n jẹ́ kí ìfẹ́kùfẹ́ èṣù Don't let the love of the devil deceive you. nítorí pé bí àwọn ọmọ èṣù ṣe ń gbìyànjú láti fà ènìyàn sẹ́yìn. because as the seed of the serpent is beginning to try to pull you back. bẹ́ẹ̀ ni èṣù bàbá wọn tún fi oríṣiríṣi àwòrán sórí ayé. That's how the devil himself is causing all kinds of havoc on the earth. Láti jẹ́ láti lè máa fi àwọn ọ̀wọ̀ àwòrán yẹn máa fa àwọn èèyàn. So that all those pictures and and things can begin to be seen in the world. Tó dára lójú tó dára lójú tó wọ́n rò pé ó dára lójú. All those things that you the vanity see the beautiful things in this world. Like the love of the money. Like the love of beautiful cars. Like the love of big houses. Or uh, the love of the flesh. We will go here. These are things that the devil glorifies. Láti máa fẹ́ kó máa fa àwọn ohun tó fẹ́ tẹ̀lé Ọlọ́run láti So that they can begin to deceive those that want to follow God. But Jésù sọ fún ẹ Jesus tells us èrè tí ó wà nínú ènìyàn. Gàwọ́ ṣalé owó bá lọ pàdánù ẹ̀mí rẹ̀. If you lose this on so ọ̀. Ìjọ gbogbo ayé yìí. And yet it gains the whole world. Oṣù fẹ́ pé wọn tó òṣìṣẹ́. Jesus wants you to know what to do. Ìjọba Ọlọ́run di ìfagbára gbà. The kingdom of God has to be taken by force. Àwọn tí wọ́n sì ń fagbára gbà ló ń gbà o. a man of violence take it by force. Ṣé pé ìwọ láti mọ ohun tó ń ṣe? Àrí you have to know what you are doing. Ó sì dúró ṣinṣin and hold on steady. Ṣé ìwọ pé ìjàkadì ń sẹ́yìn náà? whereby it's a battle láàrin ìwọ àti èṣù between you and the devil. èṣù lè máa lo àwọn ọ̀rẹ́ rẹ kan. devil might use some of your friends. láti sọ àyẹ̀ padà. to try to pull you away. láti mú ẹgbẹ́ ti Jésù. to try to make you not listen to Jesus. láti lè máa lo àwọn ará ilé rẹ kan. you might even use your relatives. láti máa fà á kúrò ní èsì Kristi. to pull you away from the way of Jesus. ó àrẹ sí ti bàbá wa ń kọ́. àwẹ̀ àbára ó fàdà sọ wẹ̀. ó àrẹ sí èrè ilé wa yẹn. àwẹ̀ àbára ó fàdà sọ if you follow your father's own religion is enough. Mo fẹ́ kó mọ̀ pé Jésù yóò. I want you to know that Jesus did not say kò sí ọ̀nà ní ọ̀nà fẹ́. There is no other way. Ṣé mi ní ọ̀nà? That I am the way, the truth, àti ìyè. I am the life. No ló ní olè wá sí ọ̀dọ̀ bàbá. Comes unto the Father nípasẹ̀ mi. Helped through me. Ṣùgbọ́n bẹ́ẹ̀, you can hear that, can't you? For is no to the kingdom of God except through Jesus. Your religion cannot save you. You may be trying with all your good works, it's not enough. You have to accept Jesus in your heart. You have to be a child of God by Jesus Christ. Jesus can born you again. I want you to know one. Jesus was of any go further in this preaching. Àní pé irú méjì òfin orílẹ̀ méjì ló wà lóyàwó. There are two seeds upon the face of this earth. Àwọn ọmọ sí etí. There is the safe line and the plain line. Àwọn ọmọ Ọlọ́run àtàwọn ọmọ èṣù. The children of God and the children of the devil. Àwọn ọmọ èṣù gan wọ́n lè gbé wọ́n lè gbé aṣọ òrègèdè rẹ̀ káwọn náà dàbí àlùfáà. The children of the devil can actually dress up as priests. Táwọn náà máa ń sọ pé bẹ́ẹ̀ kọ́. They might begin to make their own teachings and work. Wọ́n ní sọ́kùn mọ̀ pé. But I want you to know Boga. Ti u basto i to bilo bla, ti su sto bare the Lord the truth as we are telling you now. Because there is because there is no right truth in there. So powerful. Shall I why says that we are not ignorant of the devil's devices. Èṣùlẹ̀ gbàṣọ wọ̀ bí ìwà àlùfà. The devil can come in the garment of a priest. Mọ̀ṣẹ́ báyìí tún sọ fún ẹ pé ẹ̀sìn tí ó lè gbà lábàá pé Jésù nìkan kọ́. But if he is telling you that your religion can save you without Jesus, ọ̀pọ̀ ètò ẹ̀jẹ̀ ni ò then you should know that he is deceiving Jésù Kristi sọ gbangba pé says clearly where in the Bible Jòhánù in the book of John orí kẹrìnlá chapter fourteen ìlẹ́kọ̀ọ́ kàtìkà lára rẹ̀ read it yourself Jésù sọ pé Jesus says èmi ni ọ̀nà that I am the way òtítọ́ the truth àti ìyè. And the light. Kò sí ẹnikẹ́ni. No man. Tí ó lè wá sọ̀rọ̀ bàbá. Comes unto the Father. Bí kò ṣe nípa sèlú. Except through me. Ìwé Jòhánù orí kẹyìnlá. John chapter fourteen ọkọ̀ ìkarùn-ún verse five láti ló wí fún pé Thomas saith unto him olúwa náà a kò mọ ibi tí o gbé lọ. We know not whither thou goest. Ṣé o mọ ọ̀nà náà? And how can we know the way? Jesus saith unto him. Èmi ọ̀rọ̀. I am the way. Òtítọ́. The truth. Àti ìyè. And the life. Ẹnikẹ́ni. No man follow. Wàá sọ̀dọ̀ bàbá. Unto the Father. Ó ṣe ń pàṣẹ. Not by me àní Jésù nìkan ṣoṣo ni ọ̀nà. Only Jesus is the way. Kò láti gbàwé ìgbọ́. You have to believe this. Àwọn tó ń gbàwé ìgbọ́. Those who believe this. Àwọn ni ọmọ ọlọ́run. They are the children of the God. They are of the self line. ìlà ìlà set. They are of the self line. I want you to know this. Láti ìgbà ìbẹ̀rẹ̀ náà that from the beginning nígbà tí wọ́n ti wá dàpọ̀ náà even when they intermingle ọlọ́run mọ àwọn tí ẹ yàtọ̀. God knows those that are his own. ìwà àjọba pàápàá ọ̀rọ̀ bí ẹ méjèèjì. even if they are the same father ọ̀dọ́ jẹ́ ọmọ sẹ́ẹ̀tì ọ̀dọ́ they that are the same father, ọ̀dọ́ jẹ́ ọmọ adáhùn they that are the line of hope ọ̀dọ́ jẹ́ ọmọ kéènì they that are the line of Cain àpànìyàn ni wọ́n they are murderers àwọn ni wọ́n ṣe òkùnrọ́ ni wọ́n. they are liars. àwọn ni wọn ò ní sin ọlọ́run. they are those that will not follow God. wọ́n máa sin ẹ̀sìn tí wọ́n. they might follow their the religion. èyí làwọn tí ọlọ́run fi lé. they shall not follow the way that God has made them láti see? because they came try to say religion. wọ́n kò sì ní ọ̀nà tó lọ́run fi lé. not in the way of God. gbogbo sọ pé the Bible says. báyìí sí ìtàjẹ̀ sílẹ̀ tí Jésù náà sọ fún wọn. without the showing of blood. there is no remission of sin. but Jésù Kristu ti Jesus has shed his own blood. You have to do my don't need to sacrifice any animal anymore. The blood of Jesus has saved us forever. Forever. Jesus Christ is his open And Jesus said, What do you do? Come and partake of this sacrifice. Anybody that eats of my flesh and drinks of my blood shall have eternal life. I also want to tell you, that ni a ṣe lè mú àwọn How can we ọmọkè recognize the self line from the skin line. Bíbélì sọ pé the Bible says "I want wọ́n bá jẹ́ ti Ọlọ́run they that are of God I want wọ́n bá you, they that are righteous wọ́n máa fẹ́ wá sínú ìmọ́lẹ̀ they seek the light. Ká lè fi hàn pé dàrú máa gbé lóòrùn sí ọ̀run òdodo ní abẹ́ àwọ̀ ṣàwà. Ìwà rèé kẹta in the book of John chapter three láti ẹsẹ̀ kejì dín ogún from verse 18 ó ti ka ẹsẹ̀ ogún nìkan I will read verse twenty. nítorí pé bíbélì sọ fún wa nínú John orí kẹta náà. John three ẹsẹ̀ ogún verse twenty it says. àkọ́pẹ́ nítorí olúkúlùkù ẹni tí ó bá tó búburú. for everyone that does evil hated the light. kí kórìíra ìmọ́lẹ̀. neither comes to the light. kí sì wá sí ìmọ́lẹ̀. lest his deeds. kí o má bàa kí a má bàa kí a má ṣe bà iṣẹ́ òwì. should be reproved. ṣùgbọ́n that Ẹni tí ó bá ń ṣe òtítọ́. He that doeth true. Ní wá sí ìmọ́lẹ̀. Cometh to the light. Kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé. That his deeds may be made manifest. Àwọn wọn nípa ti Ọlọ́run. That they are wrought in God. Ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé àwọn ní èsì. Many can may say they have a religion. Ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé àwọn náà ń ṣe ìwà òdodo. Many may say they are they are righteous. Ó bá ń ṣe ìwà òdodo sẹ́. But if you are righteous. Nígbà tí ìmọ́lẹ̀ Jésù bá wá sí ọ̀dọ̀. When the righteousness of Jesus comes to you. Ìbá jẹ́ pé òun ṣe ìrònú tán. You are truly righteous wàá wá sọ̀rọ̀ Jésù. You will come to Jesus Christ. Wàá fún ẹ ní òdodo tirẹ̀. And Jesus will give you his right. Kí òdodo kí òdodo tirẹ̀ gan lè wá dì tọ́ gbà ìrànjẹ lọ́wọ́. So that your own righteousness can become acceptable to God. Wọ́n tó wáyé pé that ẹ̀tàn ẹ̀tàn jẹ́ ní èdè tó ìgbé ní. If you with the truth that you think you have is a deception. Tí ìmọ́lẹ̀ òtítọ́ bá dé, when the truth comes, Jésù máa tàpá sí ìmọ́lẹ̀ náà. You shall you shall disobey the lie. Bí àpẹẹrẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ Just for example, káyọ̀ pọ̀pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní fìtílà tó fi ń tọ́nà. Let's say there are many people they have candles. Wọ́n fi fìtílà ń tọ́nà ní tó kùfò bíbí wà. In a dark place they have candles. Ṣùgbọ́n ẹnìkan wá wá ọ̀sánmọ̀dé kan tó wá gbé gas light wá and brought a gas lamp. Ah, Àwọn was the other gas lamp mi yìí. So come under this my gas lamp. you know, nílò you take yẹn. I don't need any small candle anymore àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń wá ìmọ́lẹ̀ lóòótọ́ those that truly seek light. wọ́n pé ìmọ́lẹ̀ ló ń wá. truly you are looking for light. tó o bá ti rí gas lamp yẹn. once you see the gas lamp. wàá tẹ̀lé you will follow the lamp. you can do it to your own. you forget that the day wàá pàdé wàá tẹ̀lé. your small candle you will you will forsake ìmọ́lẹ̀ ńlá yẹn wàá tẹ̀lé. and you will follow the true light. báwo tó yẹ pé that ara wọn náà fẹ́ Those who are interested in worshiping themselves. Wọ́n tó bá ti rí ìmọ́lẹ̀ ńlá When they see the true the real life. Inú máa bí They will not be happy. Wọ́n á sọ pé àwọn So they will not want to. If you do fìtílà kékeré tí wọ́n. Because they want to hold on to their own. Wọ́n náà wo sòwòtí àbí àpẹẹrẹ. That look at that example nínú yàrá rẹ̀. Look at your own room. So o bá sí There is no light in there. Ó jẹ́ iná bí fìtílà kékeré kan ló wà níbẹ̀. But you have a small can eruku tó wà lórí tábìlì all of the dirty things on the table gbogbo pàǹtí tó ti eruku tó ti gbé sórí àwọn tábìlì wọn a ò ní rí rust on the table you cannot see them. wàá rò pé inú yàrá yẹn mú tó tó ni. you think that the room is very well. wọ́n wá tún inú fluorescent ìgbà. you put on a big fluorescent light. gbogbo eruku yà wá fara hàn pé àwọn ìwà ń bí o. then all of the darkness will all of you dark be sure. wàá rí pé kò mọ́ tó bó ṣe rò pé mọ́ o. then you see that it's not as clean as you think. ó sì àwọn sọ inú bíbélì náà fún ènìyàn. this is what we are saying in the blood àwọn tí wọ́n bá ń ṣe ìwà búburú that those who are doing wicked things tí wọ́n bá rí ìmọ́lẹ̀ wọn máa fara pamọ́ ni. when they see the light they shall hide them. àwọn tó ń tẹ̀lé pé àwọn ń ṣe eré kékeré kan. even those that think they are doing something. tó bá yẹ kó ṣe kárí ni wọ́n ṣe. if they are just doing it to please men. tó bá rí ìmọ́lẹ̀ tó tẹ̀ gbòòrò. when they see a big light. ìjọ náà máa fara pamọ́ ìjọ náà máa tàpá sí ìmọ́lẹ̀ náà. they will persecute the light. wọ́n sì bẹ̀ sí ní bá ìmọ́lẹ̀ náà jà. and they will fight the light. báwọn tó bá jẹ́ pé ìmọ́lẹ̀ gan-an those who are truly seeking the light fẹ́ wò títọ́ àwọn fẹ́ wò ìjọba ọlọ́run ní sẹ́yìn. truly seeking to enter the kingdom of God. ọlọ́run fẹ́ tèdè. we are truly seeking to enter fellowship. báwo ṣe máa dé ìjọba yìí. truly seeking the way to enter the kingdom of God. wọ́n rí ìmọ́lẹ̀ ní ọlọ́run jù. see this light and God shows it to them. wọ́n sọ gbogbo pàǹtí tí wọ́n rí. sure they will accept it. wọ́n sì sẹ̀lẹ̀ Jésù yìí. and follow Jesus Christ. Jésù sọ pé èmi ni ìfẹ́ ayé. I am the light of the world. ọ̀pọ̀ tó bá tẹ̀lé mi kì yóò wọ inú òkùnkùn. whoever follows me shall not enter darkness. ẹ̀ka tó bá tẹ̀lé Jésù kìí gbọ́dọ̀ Jésù kìí gbọ́dọ̀ rárá. Follows Jesus shall not shall not fail o ní fẹsẹ̀ kọ́ rárá tó èrò ọ̀nà fún Jésù Kristi ni ìmúlẹ̀ ayé Jesus is the light of the world. Ìmọ̀lẹ̀ tí ẹnikẹ́ni tó bá fẹ́ wọ̀ ìgbàlá ọ̀run láti tẹ̀lé. That's the life that anybody wants to enter into the kingdom of God must travel. Ìmọ̀lẹ̀ Jésù yìí nìkan ló lè sọ ìmọ̀lẹ̀ ayé o. The life of Jesus can make your life alive. Ló lè tọ̀ mọ́lẹ̀ sínú ọkàn rẹ. Only him can make light into your life. Ìwọ yóò wá mọ ohun tí Ọlọ́run fẹ́ gbọ́n. Only then will you know what God wants. Ìwọ yóò wá lè ṣe ìfẹ́ Ọlọ́run. Only then will you be able to do the will of God. Jésù Kristi yóò tó jẹ́ ìmúlẹ̀ ayé máa gbé nù. Jesus who is the light of the world will be in your heart. Jésù Kristi ni ọ̀nà sọ. Jesus is the way. Arákùnrin àti arábìnrin. Friends and brothers. Bá jẹ́ irú ọmọ Ọlọ́run sẹ́. If you are looking for the if you are a child of God. Tó bá jẹ́ pé o jẹ́ ọmọ Mádámù. You are of the line of self ìwòrò ìgbà òtún náà sọ fún mi. we will accept the truth of the word. ibẹ̀ sọ gbọ́ fún yìí. as the bible says clearly to us. àwọn ọjọ́ ti ọlọ́run. na they that of God. máa tètè gbọ́ wa. they hear the word of God. àwọn tí wọn gbọ́ gbọ́ tọ́lọ́run. they that do not want to hear the word of God. àwọn gbọ́dọ̀ bá sọ. they won't listen to what God saying. wọ́n tẹ̀ wọ́n lọ́rùn. they will be sound satisfied. they will be aware of wàásù and the reason I'm telling you this. ti láti fi wọn ìwọ tó ń fèsì show you that is listening. àwọn ará àdúgbò àwọn ará ilé that people in your house on your street. Wọ́n lè máa jẹ́ ti ọmọ ọlọ́run. It might not be your car. Wọ́n lè máa tàpá sí ẹ̀. They might be persecuting you. Wọ́n lè máa tàpá sí ẹ̀sìn Jésù lọ́wọ́. They might be persecuting the way of Jesus. Wọ́n lè sọ ọ́sà ìsẹ́yìn rárá. Don't let them pull you down. Know ohun tó ń ṣe. Know what you are doing bó ṣe le gbogbo tó pàpà Jésù sọ fún wa. àti ní kọ́ńdàsì tí Jesus ṣe. ẹ̀sẹ̀ǹkẹ́ tí ò bá lè kó ìra ẹ̀mí rẹ̀ pàpà. leaders of America hate his own life. nítorí ìjọba lọ́run yìí ṣe. the kingdom of God. èmi lè sọmọlẹ́yìn mi. it's not worthy to be a my

ní orílẹ̀ ayé yìí pé that upon the face of this earth èèyàn méjì ló wà lórí ayé. there two lines. àwọn ọmọ òdodo. there is the seed of righteousness. àwọn ọmọ ádámù. that the seed of Adam. àwọn ọmọ èṣù. and there is the seed of the ọmọ kéènì. that the line of kéènì. ọ̀pọ̀ àmúlẹ̀ ni wọ́n wọ́n á fi sá. má jẹ́ kó tó o. don't let them go ìgbà ìsúnú wọn. don't let them pull into hell. ìjára rẹ kò lọ́rùn wọn. Deliver yourself from their hands. Jesus also says in the Bible káàbọ̀ nínú uh, Kọ́ríntì ìwé Kọ́ríntì kìíní First Corinthians àbí Kọ́ríntì kejì Second Corinthians orí ìkẹfà chapter six. Nítorí eléyìí kó o jáde kó o wà láàrin wọn now it says come out from among them. Nítorí pé because ó ní I would like to read from the book of Second Corinthians in the Bible chapter six nítorí ti kejì orí kẹfà chapter six second Corinthians ẹsẹ̀ kejìlá verse fourteen. mo ní ẹ má ṣe fi àìgbàgbọ́ papọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. èyí not unequally yoked together with unbelievers. ẹ̀sùn kálẹ̀ kan sí. I will read it again. ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. èyí not unequally yoked together with unbelievers. lórí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo. what fellowship hath righteousness with unrighteousness? ìdàpọ̀ kí ni ìmúlẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn. Àwọn hmm. communion has life with that. Ìrẹ́pọ̀ kiri Kristi sì ní pẹ̀lú Bẹ́líárì. And what concord has Christ with Bẹ́líárì? Tàbí ìpínwo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́. And what part has he that believeth with an inferior? Ìrẹ́pọ̀ kiri tẹ́bìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà. And what agreement has the temple of God with idol? Nítorí èyí ni tẹ́bìlì Ọlọ́run àlàyé. Yìí are the temple of the living God. Wípé as God has said, I will dwell in them òun yóò sì máa rìn nínú àwòwọ́ ìbẹ̀ yóò sì jẹ ọlọ́run I will be there for ènìyàn and they shall be my people. nítorí náà ẹ jáde kúrò láàrin wọn ọmọ afọmọ mọ ń bẹ ìyá ara yín and be ye separate. lòlù àwìn ṣe é the law. kí o má sì ṣe fi ọwọ́ kó ohun ìmọ̀ and touch not the unclean thing. yóò sì gbà yín. and I will receive you èmi yóò sì jẹ́ bàbá fún yín. and I will be a father unto you. èmi yóò sì jẹ́ ọmọ. and ye shall be my sons. ọmọbìnrin mi. and daughters. Olúwa olóbìnrin mi. the Lord Almighty. kí là sọ yìí sọ. what are we saying. sọ pé the Bible say. oríṣi méjì wọ̀ wá. there are two kinds of men. àwọn ọmọ Ọlọ́run. the children of God according to the line of self. àwọn ọmọ oṣù láti ọmọ Kéènì. the children of the devil according to the line of Kéènì. ọmọ pa wọn lè ní ṣe. Cain was the seed of the serpent. all Jesus is ready to deliver you. We also preach in another video. And, and, all, and all the man who has been a member of the cult for a long time saw that he was getting close for him to die. And he was afraid. He knew that all the idols that he has kept in his house, that they are leading him to hell. those who are faithful ones who are they listen to our preaching they want to come back from and they called us that we should pray for him because he wants to repent well, when he accepted Jesus he said we should baptize him and this man that we are talking about He was about 80 years old. Àwọn amúlọsíodò, àwọn took him to the river. And we baptized him. Àwọn tó ń jẹ́ ará àdúgbò, àwọn ará àdúgbò rẹ̀ Many people who were in the tree. Tó rí when we saw that we are taking the old man to the river. Olùkọ́ lẹ̀ fún where are you taking the old man? We are taking him down to the river for baptism. Ẹ̀jẹ̀ Then he said, let us follow him. And they follow the old man also. And we preach for all of them. When they had this preaching. They also said they want to be baptized. And there was a revival in that village that day. The man that we are talking about, he took out all his idols. He was actually afraid to enter into the room. He told one of my friends, Yeah, they should take out all the medicine. Because he was afraid to bring it out. And he commanded in the name of Jesus. And cast out the spirit there. And carried the demon and burnt it. And we burnt all the evil in the house. And the man had peace. Eh? When the old man died, because he has a and separated himself from idols after coming from the river of the baptism. Those that did not go to the river were healed. They were kind of healing him. They were healing him like they healed themselves. But I want you to know that when this old man was here, when he heard that they were healing him, he then he was not part of that anymore. He said he was not like that anymore. He said he has now belonged to Jesus. And after afterwards, burned all the, the idols of the devil in his house. Not many days ago, when the old man died, died in peace. I already he said he was laughing. Ó oh, bàtà Every time we come to him to exalt him for that he had peace. Olùkọ́ Jésù call Jesus has manifested Himself to me. father. Arákùnrin náà you that are listening to me, you might have your honour in the devil for a long time. Àsìkò jẹ́ náà ti lè máa súnmọ́ Your time is coming near. I want you to know. Jésù Kristi dé tó Jesus Christ is ready to deliver you. He wants to deliver you. If you want him to save you. Wọ́n á Call on Jesus to save you now. It will deliver you from all. He will deliver you from all evil power. And all idols you've been worshiping while is you be worshipped. Now you not praying for you are under gbogbo Take all the idols and throw them away. Throw away all the men. Àgbẹ̀dẹ àwọn Don't follow the seed of Cain anymore. Don't be afraid of them anymore. Because Jesus is ready to deliver you. And Jesus will walk with you. Jésù yóò fún ẹ ní He will give you confidence. Ìlà torí ẹ̀ sọ pé ká gbàdúrà fún That's why we say we want to pray for you. Bow down and we'll pray for you tó pé nínú ọkùnrin báyìí. Say in your heart right now. Àtúntìwá. Say after all. Jésù Jesus Christ. Mo gbà ẹ́ gbọ́. I believe you. Ọjà lè ṣe. forgive my sins. I do not want to follow the sin of Cain I don't want to be a member of the church. I want to come out from my mouth. Deliver me, O Lord. Don't, don't let me sin anymore. Let the love of God enter into my heart that I may be of Christ, that I may enter the kingdom of God. I don't want to follow the sin of Cain anymore. Give me the boldness to come much for among them. Amen. I pray for you now. In the name of Jesus, Lord, this word of exhortation